والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا يا التجارة أنا سلسة أتعلم سنلقى يا الله معكم náà ní ìgbàgbé pọ̀ pẹ̀lú ẹni kejì kò lè rọrùn bẹ́ẹ̀ ni kò lè rọgbọ àyàfi pẹ̀lú sùúrù ọkùnrin bùkátà láti jẹ́ onísùúrù nítorí pé tí o bá ní sùúrù àǹfààní kíkọ mẹ́ta elétò lọ ẹlẹ́dàá ọkọ̀ kò ní pẹ́ bẹ́ẹ̀ ni ò ní jìnnà tó ti ná gbogbo kíkọ́ lẹ̀ mẹ́ta yìí tán ọba wa ná tán tá a tọ́jú sílẹ̀ tó ń tẹ̀lé màá ti dáná bẹ́ẹ̀ ni ọwọ́ ara wọn kò dìyàwó rẹ̀ mú títí láéláé tó bá jẹ́ pé ọba fi sòrò ọba fi sẹ́nu kíkọ́ obìnrin sílẹ̀ ìbáwí nínú àwọn àbáwí lọ́lọ́ àfẹ́fẹ́ nítorí pé tí wọ́n bá bá obìnrin wíwá gbogbo ọ̀nà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó bá kọ̀ láti gbọ́ tó sì kọ̀ láti gbà púpọ̀ nínú wọn tó máa fi lè kàn wọ́n ní kíkọ ẹ̀yọ̀kan gbogbo àìṣedéédé rẹ̀ gbogbo àìṣelàáká ìgbélé ọkọ rẹ̀ yóò dìtàn ó bẹ̀rẹ̀ sí ní ṣe déédé ó bẹ̀rẹ̀ sí ní ṣelàáká ìgbélé ọkọ yóò ní àròjinlẹ̀ lórí pé tó ń bá ṣe bẹ́ẹ̀ tó ń bá ti lè pàdánù ọkọ yìí ó dájú pé gbogbo àlámàrí ń dàrú nù tó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnìkan ò ní mà ó ti ní kíkọ̀ kan rí nínú mẹ́ta nítorí pé ọkọ náà nígbà tó ń kọ́ ìbáwí ló fi ṣe pé tí obìnrin bá ṣe dáadáa wọ́n dá padà bó tó ti pé àsìkò ti dá padà tán ẹni tí ń gbé ẹ̀gbẹ́ yàrá wa bọ̀ ní mà pé kíkọ̀ kan ti wáyé fún kàtó apẹni tí wọ́n jọ ń gbá àdúgbò àbẹni tí wọ́n jọ wà ń lò àbẹni tó wà ń lò bòmíì tóbìnrin bá kọ̀ láti gbọ́ tó tún kọ̀ láti gbà lẹ́yìn tó kọ ti kọ ní kíkọ̀ kan tó dá padà ọkọ tó fún lẹ́lẹ́kejì ètò ìsèpé lẹ́yìn rẹ̀ kásán ọ̀nà ọ̀jà dànù ó ti pinnu ìjà náà lórí obìnrin míì tó máa pé ẹnu ni tó máa pé ìtìjú yọ pọ̀ bàbá òun ti sọ fún òun pé kò sáyè máa ń lé àwọn tọkùnrin bá ti ṣe bí ẹ̀tọ́ bá ti lè lé òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó fi ṣègbésí ayé rẹ̀ sáńbẹ̀ ọ̀ ìbáwí lolúwa fi kíkọ́ lẹ́sẹ̀ nígbà tọkùnrin ọ̀gá ti wá ní sòrò ẹ̀ máa hùwà bí ẹ̀ hàn náà ọ̀rọ̀ tí ò tọrọ ò ń kọ́ lẹ̀ wọ́n kó jẹ́ náà tó bá ti wí owó inú. astaghfirullah iye kí iye tó ọba mọ̀ kọ̀ọ̀rá kò lè mú kó ó ti dé ó ti dé ó ti sẹ ó ti sẹ náà. wọ́n bẹ nínú àwọn ọkùnrin pété látàrí kọ̀pẹ́ sùn lè ó ti kọ̀yàwó rẹ̀ ju tó wá wí lọ. wọ́n á jọ ń gbé gbèsè náà láti fi ọdún àìníye. ọ̀n dáná bóra ó ń ṣèpalẹ̀ má di jahanna wọ́n wíwíwí ó lòun ọ̀gbọ́ wọ́n kọ̀kọ̀kọ̀ ó lòun ọ̀gbà ìtọ̀kan tó fẹ́yàwó torí rẹ̀ ń hóṣẹ́ ọ̀rọ̀ tí ò tọrọ ó lè tó ìyàwó rí òun bó ń lọ sọ kò wá gbaṣọ lọ́wọ́ nǹkan bó ń lọ ó lè pé ọmọ dáńjọ ni òun ló ń kó kò sáré kó wá kó ń jẹun ó lè kó ń fẹ́ sùn kọ̀tẹ́fẹ́ lọ́ba fi fún kíkọ́ kínní kejì kẹta láàrin kò sí ìtọ́dún méjì sí mẹ́ta tí wọ́n fẹ́ra wọn. wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n láyé wọn pé à obìnrin ti dè wọ fọ́ọ̀nù láéláé àfi tọ́ba tó lọ́kọ míì wọ́n á jọ gbégbégbé pẹ̀lọ́kọ tó náà wá kọ́ lẹ̀ tí wọ́n tún á rí ipò fẹ́fẹ́ ìgbà náà ló tún lè jẹ̀tọ́ fún ọ wọn á bẹ̀rẹ̀ sí ní ta tó tókè sódò òpònú wọn ètò wa rántí adúrú wàhálà tó ń ṣe fún wọn tó rí tẹ́ ẹn tí kò sọ́nà àbáyọ ni tí kò sí níta lè tẹ́ ní kò sí níta lè tẹ́ àfi lọ lọ́kọ̀ mi subhanallah wọn ni ẹ tọ́ àmì ẹni pé tí aburú lẹ sọ pé ó ti bẹ̀ tẹ́lẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù torí pé gbépọ̀ zina táwọn ń gbé yẹn tó padà da burú káwọn àwọn máa gbé bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ni wọ́n wà báyìí. tẹ̀mọ̀tẹ́lẹ̀ yẹn ọmọ àmà ọ̀fà gbọ́n Allahu azza wa jal ọ̀fà yà ni ó ní tí ọba dàkọ́dà látàrí orí òkè látàrí kò sí làkàì látàrí kò lè ṣe sùúrù sùúrù làwọn bàbá rẹ̀ náà fi bá àwọn ìyá rẹ̀ gbé sùúrù làwọn bàbá ńlá rẹ̀ wọn ti bá wọn ńlá láàrẹ gbé ìwọ tó wá ní sòrò nígbà tí èèyàn bá ti wà láyé tí èèyàn bá ti ní sòrò gbogbo nǹkan lèèyàn bàjẹ́ ọwọ́ àmọ́ fẹ́ yìí kọ̀ yìí fẹ́ yìí kọ̀ yìí níjẹ́ òun náà tí gbogbo fi yára yìí tó fi léyìí o ìgbéyàwó síyà ńlẹ̀ tọwọ kọọlẹ ní bọ ọ tọwọ kọọlẹ ní wọn ni wọn bọ ọjẹ wò kọ́kọ́ bara rẹ jẹ wò kọkọ bara rẹ jẹ wọn ọmọ tó ti bá tiẹ̀ dé láyé ní wọn ọmọ tó ti fẹ́ lórúkọ ọmọ fẹ́ tó ti tú wọn lásán wò tó ti wọn tó ti fìgbà tí nù ayé wọn wọn ọ̀npẹ̀lẹ̀ ọ̀npẹ̀lẹ̀ ọ̀npẹ̀lẹ̀ wọn ni ẹ ń tó takọkọ ọlẹkọ ẹ̀kejì ọlẹkọ ẹkẹta ọlẹkọ ẹ̀kẹrin ọlẹkọ ẹ̀karùn ọlẹkọ àwọn èèyàn tó mọ ọjẹta wọn ti mọ ọmọ kó tó pọ obìnrin tó márùn lójú à ó sì kọ bí wọn sẹni torí de eléyìí táwọn bá láìda ìwọ ìwọ sẹni eré niwọ tá lọ fẹ títí tó wọn á ṣègbéyàwó nílànà ṣíà ọmọkùnrin wọn. ẹ̀yin obìnrin náà tẹ̀ ń wọlé ọkọ sóòrò bá wọn yìí o ẹ lè gbélé ọkọ láyé tẹ̀bá ní sòrò àmúmára àti àfaradà àwọn ìyá ń tẹ́ rí lọ́ba àwọn bàbá yìí sòrò ni wọ́n ń ṣe ló dé kí wọ́n dòní níbẹ̀ obìnrin kan ò sí ó lè pẹ́pẹ́ lọ́kùnrin kan tí ò ní sòrò àtẹ̀mára àti káfíńrírì sáláì káfíńdúgbọ́ sáláì bọ̀ nítorí tó bá sọ pé ìwọ gbagbakúgbà ẹni tó lè fi wọ́n sí lọ à ó lè fi bẹ́ẹ̀ lọ ilé bàbá rẹ̀ lọ padà di ẹni tó ṣe pé wọ́n wọ ọ̀gùn rẹ̀ wọ́n gbọ́ wọ́n wọ ọ̀gùn rẹ̀ sí kò sẹ́ni tó lè gbélé ọkọ pẹ̀lú garagara kò sẹ́ni tó lè gbélé ọkọ pẹ̀lú ẹni ọba wọtí ó láti mara àti sòrò torí pé ńgbà táwọn ọkùnrin àti obìnrin bá fẹ́ra wọn tán bí ọkùnrin ti ṣe rò wípé obìnrin yẹn ò kò ní gba bẹ́ẹ̀ sàn bóbìnrin ṣe rò ọkùnrin ò rí kò ní bá bẹ́ẹ̀ sàn nítorí pé mọ́kàndínlógún adá àpè bàbá wa lè ṣe sùúrù fúnra wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn dalé mọ sí sọ́dọ̀ bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn náà máa dágbé torí sùúrù lọ́wọ́ wa o ò sì ní sọ pé nítorí pé obìnrin kan kọ́ lẹ̀ ọba àmọ́ ti bí ma fún ọ nǹkan kọ́ máa tẹ̀lé yóò máa tẹ̀kù nínú ẹ̀mí rẹ̀ ìpè ha obìnrin yìí báyìí obìnrin yìí báyìí báwo wá ní tọ́ba ti bí ma fún ọmọ ti fún wa kólóró kólóró ọ̀ká ní ìyàwó obìnrin mẹ́ta fáwọn ìgbà tí kíkọ̀ sílẹ̀ ti parí wá dé ọkùnrin wa gbìyànjú láti gba gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìyàwó wa kọ́ ọmọ sá bíi kéèyàn kúrò ní Kánò kéèyàn wá sá lọ sí Kàlàbà ìgbàdọ́kọ tó wá lọ sí Kàlàbà kó fẹ́ lọ wọ ọmọ wọn tó gbọ́ kó ti kó lọ sí Jẹ̀bú Òtàrà ọkọ̀kọ́kọ́ jàdí sí ayé ọkùnrin láàmú torí pé ọmọ tí wọ́n bí òní láǹfààní láti rí òní láǹfààní láti tọ̀ òní mọ́kí lọ́mọ́ ń ṣe òní mọ́kí ní sọ́mọ́ ìdíwò gbàgbà ló ní sọmọ ìdíwò èèyàn báyìí báyìí báyìí lọ́sọ́kọ́ jẹ́ látàrí ẹ̀kọ́ tó kọ látàrí ìlànà tó fi sí obìnrin ọ̀gbà gbogbo ẹ̀jẹ̀ mọ́ lọ́nà torí pé obìnrin máa ń ṣe pé ìtọ́ wọ́pọ̀ jù pàápàá jùlọ tó bá kọ̀ wọ́n lẹ̀ tó kọ́ ọmọ sí wọn lọ́dọ̀ nítòbìnrin máa ń padà ṣe ni pé yóò gbà táwọn máa ń jẹ òun ní sọpọ̀ ìjọba tí wọ́n jẹ́ o ìgbéga ah, ọmọ mi ọmọ mi ilé ìjọba nìkan bá fi ajé ọmọ òun gbà ní ọ̀gbà tí wọ́n jẹ nítorí pé àánú burúkú àánú rọ́ọ̀ tó ń gbé ọmọ ọmọ ṣẹ̀dín ọmọ ọmọ yayọ̀ káyọ̀ ọmọ òní kàǹkà fún lọ́sàn ni ẹ bá filẹ̀ ẹ bá bá báwí ẹ bá bá nà á títí ìgbà wo lọ́ máa ń ìgbà wo ọ̀gẹ̀dẹ̀ ọmọ wọ́n sọ pé pípa ní pọ́n nígbà tó ọmọ ti kọ́ bàjẹ́ ọmọ wò má wọ́n wá àsìkò tó ọmọ òtí ìbàjẹ́ wọ́n gbọ́ ọmọ sí lọ́wọ́ rẹ̀ báwọn obìnrin ti ṣe máa ṣe àìmọye ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lè ti ṣẹlẹ̀ lẹ́sìn ìwọ́ wàá rọ ọmọ ọkọ̀ ìsọ̀jẹ̀ torí ẹni títí kọ́ lẹ́ náà bá ṣẹlẹ̀ gbogbo yẹn tí bọ́ọ̀bà gbà láti rí kọ́kọ́ máa rẹ sọ́dọ̀ ọgbọ́dọ̀ gbìyànjú ẹ̀ nítorí pé tí wàá ti jẹjọ́ ìgbẹ̀yìn jatọ̀ àwọn ọmọ wọn padà máa ṣépè fún ọ nígbà tẹ́ rí pé ìyàwó akó wa lọ ń jọ́sí ẹ̀yìn òfin nígbà tí wọn bá ti wá gba tọmọdé tán tọmọ ò lè gbà kò lè gbọ́ bá wí mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ pẹ́pọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ jẹ́ nǹkan gidi ẹ̀yàn wàá di sí yín tọmọ á sáré ká tọmọ ilé kutukutu ká ọmọ fún ọdún. nítorí pé ẹ̀fọ́ kẹ́kọ̀ọ́ ilé obìnrin máa ń padà fi kọ́ ọmọ ọ̀dà jẹ́ bí owó yóò bá ní kàkà kéku ọmọ jẹ tètè yóò fi sàwádànù nítorí mú ọmọ mọ́tẹ́mi tètè tó ti mú ọ lé mi dànù kó o ní jèrè àwọn tó ń obìnrin máa ń ṣe ìyàn torí bẹ́ẹ̀ yìí tó bá ti jẹ́ pé wọn ọkùnrin náà lọ bá gbọmọ sọ́dọ̀ tó ń tún àwọn ọmọ tó ń tún wọn ṣe wọ́n tiẹ̀ làwọn ọmọ òtún ṣe o torí pé àwọn ọmọ ètò wọ́pọ̀ jù ní kí wọ́n ti dákun ìyá wọn jẹ kí àwọn dáláìdá kọjú èèyàn burúkú kọjú èèyàn rádaràdá nígbà tó bá tún wọ́n tuntun tán lọ́wọ́ ó lè pé màmá òun lòun àná lọ́ọ́ mọ́ta ìwé òkú láì lọ́ọ́ mọ́ta ni gbogbo wàhálà tí wọ́n ṣe wọ́n ní pọ̀tẹ́ ní wọ́ ọ̀sẹ̀ kan. òtún lè tó túmọ̀ sí gbogbo tó bá ṣe lórí àwọn ọmọ rẹ náà lẹ́yìn tó gba àwọn sọ́dọ̀ máa ṣe lè là. wọ́n rí sí ọmọ kan bọ̀ wá dúpẹ́ fún ọ. èyí pé kí táwọn ọmọ ọmọ bá gbàjẹ́ ní nǹkan tí wọ́n ṣe. yéé ṣe torí pé kán lè padà wá dúpẹ́. torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá ti gbẹ́ nìyí nígbà ẹ̀yin bàbá dáadáa ti fẹ́ yàgò níyàwó torí ẹ̀ tó ti jẹ́ pé ẹni tí máa padà kábàámọ̀ jù àwọn màmá náà torí kí wọ́n ti gbàgbé òpònú lóró ike tí ọkọ bá ti kọ ohun kó ń lé mi kìí ṣe kó láyé bẹ́ẹ̀ ni kó ń lé mi kìí ṣe kó láyé ṣùgbọ́n àwọn kan bọ̀ àwọn kan bọ̀ wá ṣẹlẹ̀ láyé tó bùkátà ikú tó jẹ́ pé àwọn ọmọ yìí wọ́n dúró tì ọ́. yóò bùkátà káṣí wọn náà dúró táwọn ọmọ yìí onírọ̀rùn torí pé bàbá wọn ò sí pẹ̀lú ẹ̀ mo ṣe òní ọmọ rẹ bá ní wá wọlé òun ṣe pé wá wọlé o tẹ́ faramọ́ fọ́tẹ̀ kan ó ti rí ní gbéra láti rẹ ilé òdebẹ inú rẹ ń dùn mashallah takuwata ilabila òdetọwọ rọlẹ bàtílẹ má ẹni tó kọ́kọ́ rí níbi àgàlámà ló kú ọ ìkí yorùbá dáná sí lantọ máa pátá lámà jẹ ọ àgàlámà ló kú ọ èwo ní kú ẹni tó yọ bíbẹ ló bá ti ìyá ọmọ tó déyàwó rẹ tó ti kọ́ lẹ̀ kí ẹ bá ń gbé àpamọ́ wọ̀ kí ló ń padà lọ sájú létí báyìí.

nítorí pé òun lọ sọ̀kò bànújẹ́ sínú ìdùnnú ọmọ rẹ̀ torí ẹ máa ronú dáadáa o ẹ̀yin obìnrin dáradára tí máa ń dọ̀ láàmú ronú dáadáa o máa rántí ọmọ ẹni tó ṣe o tó bá ti ti tọkùnrin bá kọlẹ̀ ìwọ ló ìwọ ló kábàámọ̀ ìwọ ló kábàámọ̀ nítorí pé ó fi ìbànújẹ́ ti àwọn ọmọ rẹ̀ nígbà tó jẹ́ tó ní tán ẹ máa ronú kan bó ti ṣe sí lọ́dọ̀ bàbá àwọn ọmọ tó máa ronú kan ìwà tó hù tí bàbá àwọn ti lé ọ lọ tó máa jẹ́ nǹkan bànújẹ́ fún wa. ìwọ náà lára ò ní gbádùn àwọn ọmọ ó ti ẹ̀kọ́ gbádùn wọn tó. ìpínlẹ̀ tó ní máa ń sọ fún ẹ fún fẹ́ràn rẹ òun ti lè gbà kọjá láyé yìí ọkùnrin kan tó ní gbáyà ló láyà má má bàá gbọ́ ọ. wọ́n gbà bọ́ bí amúgbó nítorí pẹ́lú ní wọ́n tètè gbà kẹ́ bọ́ àwọn obìnrin yẹn irọ́ ti dín ní o irọ́ ti dín ní o olùwàlẹ́dàá kó sànù wa kọ́ba àtúnlé ayé wa ṣe ọmọdọ́dọ̀ wa rú سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب